وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أصدق الله سبحانه وتعالى ليتي وفي يومك الأخ لقمان أنا لسه أصدق يا مدعي

èyí ti pé tá a bá ti lò òní orí kùnà ń bẹ̀ títí ayérayé ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́ kó máa bá nẹ́bí ọlọ́run kó máa bá wàhálà lè rẹ̀ fẹ́ wọn sọ ábà rẹ̀ àtàwọn tó wà lórí ìlànà rẹ̀ ọdún ti dàda tó fi ti ní ìdẹ́gbẹ̀ ìdàlùkìlà lọ síwájú náà àti àwọn ìhájì wa oníwà sí ogun ilẹ̀ kòlé ìhájì tajidé ọlọ́run kò bá lè sọ yìí tó àwọn àkáǹtì wọ́n wà ní ọwọ́ àlàáfíà wọn àti àwọn àkáǹtì wọn tó wà lọ́wọ́ ọ̀tún tèmi ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì gbogbo apátálá kí gbogbo adáìta wà ní kalẹ̀ kí bàbá ọmọ ìyá ọmọ àti gbogbo àwọn adájẹ́ ọmọ yà táwọn bá wọn tọ́wọ́ tọ̀rọ̀ ìdí àṣọ náà wà ورحمة الله وبركاته iṣẹ́ tí wọ́n fún mi orí kan jẹ́ kí nǹkan gùn fún mi nígbà tá a ti jókòó nígbà ilé méjì àwọn bàbá oníwà àtijọ́ sọ pé tó bá ti fáwọn ní àwọn ọ̀tà sọ́bù ṣùgbọ́n wọ́n ní kọ̀ pé kíákíá náà látàrí pé kò ní ìdí kájẹ́ ọpẹ́ tó nígbà tí òṣìṣẹ́ ní daṣọ bò mọ́ àwọn ọmọ níwà sí ní ká pé ìkọ́ni náà kò sí ká má jẹ ọpẹ́ rárá torí nù nǹkan tó wà nù lànà ẹ̀sìn anabi sọlọ ń bọ̀ àlẹ́ ó wà bàbá tí ń wò yìí eh, àbí méjèèjì eh, wọ́n wò kó ṣe dáadáa Ah. mú ah, wọ́n nígbà tí ah, wọ́n ti ní tòun níbi káàtà sọ́gbọ̀ ìpínlẹ̀ kọ́tà mẹ́rin sọ́lọ́lọ́ àṣálá tẹ̀kọ́ wa òun ní pé olùkùn láàrin rọ̀hìn lọ́tún bí àkíkọ́tẹ̀ gbogbo ọmọ yòówù tó bá ti bí àti fi tó kò bí ọmọ yẹn á sì tẹ òǹbí ẹ̀ ìlú ẹran súnlẹ̀ tí wọ́n bá pa fún tó ń sàbò àìkú ní ọmọ sàbẹ̀ àìsí. ẹran súnlẹ̀ tó pa fọmọ yẹn níjọ́ keje rẹ̀ ó ń gba aláwọ̀ sàlàyé níjọ́ keje ní òní ìdí kápẹ́sẹ̀ padà síbẹ̀ mọ́ kíkọ́ yẹn bá bímọ ní ọmọ ọjọ́ òní tó ṣe ọjọ́ àlárúgbà ó sáré péjọ tó ṣe náà níjọ́ keje àyàfi tó bá jáde pé rọ̀ ní òní lẹ́yìn mọ́ gárì nìyàn tó bímọ nígbà yẹn láǹkà làrúbà pẹ̀lú yẹn ṣe ń tó díjú rárá pẹ̀lú ìta àdéhùn yẹn tó tí ò ní ìdí kásẹ̀ máa wá láyé kàkàkì. tí wọ́n pẹ̀rẹ̀ fọ́mọ níjọ́ kejì lẹ́yìn ìgbà wọ́n parí ọmọ yẹn owó pàdé pẹ́ràn àìsí fárí rẹ̀ lẹ́yìn àpò lórúkọ. àbámọ́jọ́ yóò wáyé pé kọjú àwọn fẹ́ kí ọmọ yìí máa jẹ́ òun náà ní mọ́ríyàmù torí àwọn alájọ ni wà tó sọ pé wọn ta sọ́bù torí sọ wọ́n bá ta sọ́bù ni ó fi sí àpò àwọn oníwàásí lásán tòṣùwọ́n nígbà wọn ti jẹ́ káwọn ọlọ́mọ kéwú tí àwọn èèyàn wà sí àwọn ọlọ́mọ kéwú ti rí ń sìn tó àwọn òpè ilẹ̀ kẹrẹ ni àníjọ pẹ́ rárá tó wọ́n lórúkọ rẹ̀ náà ní Maria tèmi tọ́pẹ́ títí láyọ̀ tèmi lèyí àdùfẹ́. ó ní gbogbo àwọn tó ń porúkọ yẹn wọ́n máa wà ń kárẹ̀ àti bá ní porúkọ yẹn kọ́lọ́wọ́n bá lè kí ọlọ́kọ́bá lè ṣe ọmọ náà ní ọmọ dáadáa kó sì ní ọmọ alágbàrúkà kó sì sí ní tèjúmẹ́ta ẹni tí ó lẹ́sìn tó ṣe wípé àwa sọ ọ́ lẹ́kọ̀ọ́ tó da báyìí níjọ́ bí ọba fáwa náà ní orúkọ ọlọ́run kò ti kó fún wa ní ọjọ́ ọ̀tá tí ó wù yìí. ẹ̀rí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń kú gbà ká á ti àwọn ti ṣe ń gbà káwọn ẹni tí máa ń ṣe wá àti wà ń kárẹ̀ òun ni àmọ́ bá lè ṣe báyìí. torí nǹkan ńlá ni àfa mi kúrò ní káwá yẹjú. wọ́n lọ táwọn fẹ́ jòkó yìí gangan. òun ni wípé ta ni wọ́n ń pè ní mọ́ríàm yẹn gan. àwọn fẹ́ gbọ́ tán rẹ̀. tó a lè ti mú àwọn oríṣiríṣi nǹkan wá. ṣùgbọ́n táwọn bàbá wà sí bá láwọn yọ̀ǹda ni tí wọ́n bẹ̀ sí yọ̀ǹda báyìí á kò pépà wá sínú àpò padà. ọlọ́run ó sì yọ̀ǹda. ọlọ́run sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí kò sí bá ti sọ̀rọ̀ Mariam tá a ní sọ̀rọ̀ nípa àlò ìmọ̀ràn ẹ̀rí kò dìde súra wa lọ́lọ́wọ́ ọba pè ní àlò ìmọ̀ràn ìmìyẹn àwọn mọ̀lẹ́bí ìmọ̀ràn kí la fẹ́ fàyọ lára mọ́lẹ́bí ìmọ̀ràn ìmọ̀ràn ẹni tó pàtàkì ni ṣíṣe bàbá mọ́ríà bákan náà wọ́n tún bímọ tó pàtàkì ọmọ yẹn náà tún wá bímọ tó pàtàkì lórí jáde pé bíi táàtì máa mú ìtàn mọ́ríà mú jáde sọ́tù àlè ìmọ̀ràn bẹ́ẹ̀ sọ́tù mọ́ríà mú bẹ́ẹ̀ a tún bá ọ̀rọ̀ díẹ̀ nínú sọ́tù làǹdíyà nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ yọ̀ lọ́wọ́. á tún bọ́rọ̀ díẹ̀ kábẹ̀rẹ̀ ní mọ́ríàmù lẹ́yìn sàdìdì nàbí ìyá kì í o nítorí ẹni òjò kọ́lọ́run lápẹ̀ mọ́lẹ̀ nígbà tọ́lọ́run fi ń sọ̀rọ̀ àwọn ànẹ́bí ọlọ́run bá ń gbà yẹn kọ́ lápẹ̀ mọ́lẹ̀ bá dúdú ọ̀rọ̀ mọ́ pẹ̀pẹ̀ ọlọ́run bá tàbá wọn ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين تدري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل إبراهيم وآل عمران على العالمين الله لنا يوم اصطفى آدم òun dá ádámọ̀ sàlẹ́sà nípa ikú ńlọ jẹ́ àwọn ìbáṣà àyànfẹ́ ọlọ́run ní ádámọ̀ àrẹ ìdìsọ́lá ọ̀sọ̀ ọlọ́run tó dá sàlẹ̀ kàdàbí láyé náà àrẹ ìsọ́lá ọ̀sọ̀lá torí òun ni áwùwà lọ́rọ̀ tó rẹ̀ nílà àhìlẹ̀ áwù tó rí tàn hídù làwọn yẹn wà tẹ́lẹ̀ láàrin ànẹ́bí Adam sàbẹ̀bí ló àrẹ ìsọ́lá ọ̀sọ̀lá ló ti bẹ láàrin wọn ńlọ bí ẹgbẹ̀rún ọdún orí tàn hídù làwọn yẹn wà ó tó kí wọ́n chíńjì ẹ̀ sí ìfọ́síbọ̀ ọ̀pẹ. ọwọ́ ajá sí pé àkọ́kọ́ òjijì ọlọ́run ọba sórí rẹ̀ lórí ìlà ìlú ọ̀rọ̀ rẹ̀ alẹ́ ìbùsọ̀lá ọ̀sọ̀sọ̀lá torí bí ọlọ́run tà tẹ́lẹ̀ ìlú ọ̀rọ̀ tàlẹ́ sá. wà á lẹ̀ Ibrahim bákan náà àwọn mọ̀lẹ́ni Ibrahim pẹ̀lú látara àrí Ismail àrí Ishaq àtàwọn ẹlẹ́bí ọlọ́run ọba tí wọ́n pọ̀ jàrá tó fi wá sí àdébà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sán ni wà á là ìmọ̀ràn àti àwọn ará ilé ìmọ̀ràn àwọn mẹ́lẹ́bí ìmọ̀ràn kẹ́kẹ́ ìmọ̀ràn ẹni ẹ̀sà ni òbí mọ̀ ẹ̀sà ṣèṣe mọ́ríàm mọ́ríàm rẹ̀ wá bí ọmọ òkìkí ànẹ́bí ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ẹ̀mí ọlọ́run gbólóhùn ọlọ́run ẹ̀mí ọlọ́run òun náà nàbí ìlà yàrá àríkì sọlá ọlọ́run ní òun بعضها من بعض والله سميع عليم ọdún ẹ̀rí gbogbo wọn náà ìdílé sí ìdílé àtọ̀lẹ̀tọ̀lẹ̀ ẹni ẹ̀sàjọ ní gbogbo wọn tọ́lọ́lọ́wọ́ bá kọ́ sàníyàn ni ọba tó gbóhùn gbogbo ní alámọ̀ tẹ́tẹ̀ ni lóṣìṣẹ́ rẹ̀ mọ́ríyàm bí tọ̀ ìmọ̀ràn bóò ni wọ́n ti di ìgbà wá wá wíyí fi ìyá mọ́ríyàm wọ́n kọ orúkọ rẹ̀ ní hanẹ́tù hanẹ́tù èyí náà yìí máa ń fi anẹ anẹ anẹ anẹ kọ o kì í ṣe anẹ anẹ èmi ni o tó àwọn bàbá wà yìí tí wọ́n tún fàdúrà fún ẹgẹ anẹ èmi ni túmọ̀ anẹ kọ́nà àbíyẹn bíi lọ wí anẹ́tù ìwíkúwí lè yẹn wí torí bí kéèyàn máa gbin pọ́nrẹ̀ òun ni kéèyàn sọ pé àní ìlú lẹ́nìkan àbí anẹ́tù ṣùgbọ́n háà ní mẹ́mẹ́ ha tó ṣe pé kọ̀ lọ́mọ háù ọ yàtọ̀ sí háù bèrú wa ẹ̀kọ́ àwọn ọmọ náà àwọn haúsá ni wọ́n fọ́ wa ń kéwù jèlò àbí ákàrí mu háù bèrú wa ìyẹn háù yìí tó lómi inú eléyìí ò lómi háù irú yìí tó lè jáde tí yẹn bá rí ṣùgbọ́n náà ti bá jẹ lọ ẹ ò fẹ́ àbájá rí pẹ́pẹ́yẹ irú háà yẹn ni ọjà lè fẹ́ ànẹ́tù lè kọ̀ ya. Maryam hannatu yìí ọjọ́ ọmọ pàákúrò ìyá yìí ọ̀rọ̀ ọmọ bí ẹ̀rí ọgbọ́n ọmọ títí bá ọmọ wa olùwà di arúgbó ìgbọ́n wa di jọ́sàn òórùn mú ọ́sà àbára rẹ̀ ní abẹ́ ìbòjì ìdìkan tó tó sábẹ́ gbìyànjú bó ti rí ẹyẹ kan nìyẹn èyí bẹ̀rẹ̀ sí ní fún ọmọ rẹ̀ ó ń gbóúnjẹ sí lẹ́nu. díẹ̀ mi ìyá yìí tuntun fà mọ́ òun máa fẹ́ bí wọn nìyẹn. àwọn aké sọ́nà ọ̀rọ̀ ẹlẹ́dà fi yà rọ̀ bí. إن لك علي نذرا شكرا لك إن رزقتني ولدا أن أتصدق به على بيت المقدس torí bẹ́ẹ̀ ọba mò ń tèlé rí o gẹ́gẹ́ bá ti wípé àná pẹ̀lú lẹ́wọ̀n mi àníwá ìgbàdà ìlérí ìrẹ̀ ẹ̀kẹ́ ló nínú àwọn ohun tá a máa fi ń ṣèjọ ìtọ́lọ̀ ọba a kò gbọdọ̀ ló fẹ́ lómi àyàfi fún Allah ọba ẹlẹ́dà mo ní fún ọ lẹ́ni tí ó fi dúpẹ́ fún ọ tọ́ ọmọ náà máa ń ṣe sádákà ilé ọlọ́wọ́ bá ń tìyẹn Jerusalem fẹ́ràn tó bá bá sí mẹ́ta àlàkùtù tó ń lọ pé láàtú ṣàtò rìhán ìlà ìlà sàlàsà sí mẹ́sàgídà. a kò gbọdọ̀ sí gbàdàgbọ̀ sọlọ́lọ́hùn àyọ̀sẹ́lẹ̀ onídọ́lọ́ ní a kò gbọdọ̀ sí gbàdàgbọ̀. lọ sí ìdìkẹ́ tí wọ́n lọ pé mo ń lọ abẹ́sìn àjòyì wọ́n kí mẹ́ta rẹ̀. olùyẹ̀fẹ́ táwọn èèyàn yìí bá ń lọ bòmíì wọn kẹ ń rìnrìn àrè káàkiri ẹlòmí lè lóun lọ lọ ọba ẹlòmí lóun lọ lókè òun lọ wo kíní kan bẹ kí ló lọ wo bẹ àpò àpò gbọ́dọ̀ sí gbàdàgbọn lọ sí ìdìgbà àti mọ́sálásí mẹ́ta tí mo tún bò lẹ lọ bí báyìí là lọ mọ́sálásí àkọ́kọ́ òun ní ẹlẹ lọ́wọ́ ọba bí wọn tó wà ní kàrà ní mẹkíà sọ̀rọ̀ àfàlọ lẹ́yìn náà òun mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alimọ́sídùn àkọ́sọ́ mọ́sálásí yìí òun wá ní bàbá Mariam ni wọ́n mójútó nígbà yẹn àwọn ni lèmọ́mù mọ́sálásí ni àwọn lèmọ́mù mọ́sálásí yẹn. ìyá yìí wá ń sọ wípé ìwọ náà mò ń ṣèlérí fún ọ ibi tó fi fi ọmọ sí kẹ́ẹ̀ni ọmọ yẹn láti fi dúpẹ́ fún ẹ máa ti sàárà kó ṣe pé ní ìwọ ọlọ́run ọba ní ọmọ àti kéèyàn ní ọmọ àmójútó yọ wà ní ẹni tí wọ́n máa ti pọ̀ yìí tó léèyàn. ẹ̀rí wọ́n ní yẹn lọ́rọ́ náà wọ́n máa tó há náà èyí tí wọ́n kà fún abẹ́ kejì kọ́ lẹ̀ tó mọ́ra àtọ̀ ìmọ̀ràn rẹ̀. kọ́lá إني نظرت لك ما حيبتني محررا فتقبل مني Ọlọ́run nígbà tí àwọn ìmọ̀ràn ti ń sọ pé wọ́n lọ́wọ́ mẹ́lẹ́dà, a ní mò ń ṣe lérí fún ọ, a sọ pé àdínẹ́sẹ̀rọ̀ ìbáradà, torí kan pẹ́ sí àbíkọ̀ yẹn lọ bó ti lóyún nìyẹn. ewu ti ń bẹ́ nù mí yìí mò ń ṣèlérí fún ọlọ́run ọba wípé tiẹ̀ lọ́ máa máa ṣe mọ̀ hàrù ara ni. iṣẹ́ ká máa gbé fún kí ọ máa ṣe tí mo fẹ́ kọ́ máa ṣe òun ni pé kó ṣe pé yọ máa mójú tó lé ọlọ́run ni ó jọ pọ̀tà kọ́pìtà ni méjì yẹn. òun mo fẹ́ ṣe ni ọlọ́run dákun gbà á lẹ́sìn ìkojì rẹ̀. òun náà ni kò gbà á lẹ́sìn fún mi ò torí ọlọ́run ọba ọba ti ń jó gbogbo ni ọba tí ń gbé ògbójò ni alámọ̀tẹ́sí ọlọ́wọ́n bá wá gbàdúrà yìí àníyá yìí lóyún láàrin ìgbà tó lóyún yẹn bàbá ọmọ tí ń bẹ́nu ó sì jáde láyé nìyẹn ìyá ìmọ̀ràn ó jáde láyé àwọn ajáde pé àkọ́kọ́ àtẹ́wò tí hànẹ́tù ọkọ̀ kọ̀ọ̀kan àkọ́kọ́ àtẹ́wò òun náà ni pé ọmọkùnrin nínú rẹ̀ kàn ṣùgbọ́n ọmọbìnrin lọ bá padà jẹ lójú ọgbìn fọlá mọ wádọ àti àkọọlà tó. wádọ àti àkọọlà ti rọ̀bì ní wákọ̀ túhà ńfà. nígbà tó wá padà bímọ ọlọ́run ní wọn lọ́rùn àìlọ́ bí máa wà bá ọlọ́run ti máa ń tóbi. ṣùgbọ́n ọkùnrin ọ̀dà bíi obìnrin ò ní máa rún títọ́ lóbi já sí pé al-wilayatul 'amma wọn ò ké kóbìnrin mẹ́ o al-imamatul kubra wọn ò ké kóbìnrin mẹ́ tóbìnrin ọba ti ẹ̀ darí ọgbọ́dọ̀ darí ju sùkúù lọ. Yọ̀wọ̀ amójútó lọ́sọ̀ àpamọ́rí kù lọ́ba tẹ́. Ìgbọ́nbìnrin ó ń gbé gómìnà á ti ṣe àmọ́ ló gọ́ọ̀mẹ̀ntì. Ẹ̀jẹ̀ ọlọ́wọ́ bá ti sọ̀rọ̀ ọ̀lẹ̀ lórí ilé ẹ̀kọ́ lọ́wọ́ àdùsọ́lọ́ ìgbìlà yóò fi kọ̀kọ́ wọn wọn lọ́wọ́ àbúrò ọ̀hún ìmọ̀ràn à. Ìjọ kí òní jèrè. Tí wọ́n bá béèrè pé ta la ṣáájú yín tí wọ́n lóbìnrin. Àwọn àgbà gómìnà máa máa lọ sàárè orílẹ̀-èdè. Àgbàdá ní ìtọ́kùnrin yẹn jútú. Lóbìnrin mẹ́wàá kan. Àdámọ̀ tí wọ́n jẹ mọ́ ká sọ pé ọ̀yà jókòó ọ̀yà dúó ọ̀gbọ́dọ̀ pé ọ̀yà ẹ̀sìn báyìí àdámọ̀ wòye ti bẹ́ẹ̀ àdámọ̀ obìnrin ẹ̀rọ pẹ̀tẹ̀ ni náà lóbi dágbé éèkì wọn torí mo ti wò pé mo máa ń mọ̀ pé náà mo wà ní ọ̀wà mi ti tọrọ àwọn Yorùbá lọ́dọ̀ wọn dáadáa àtàwọn ọ̀rọ̀ tí màá sọ ti tọrọ rẹ̀ bí àwọn àdìkẹ́ bí àgbàkẹ́ bí àpèkẹ́ ẹ̀yin náà túbọ̀ àdùfẹ́ bí àwọn ikọ̀ tí wọ́n máa ń jẹ́ sí wọn nìyẹn gbogbo ẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ náà ni tẹ́lifíṣẹ́ wàá dàrí nìyẹn ọ̀lẹ́ ìdàgbẹ́kẹ̀rù kẹlẹ́kọ̀ọ́ta akọ̀ dàbí àbò ha obìnrin tún ní abúláwọn táìmù kẹrin bí mọ́sálásí mi tí ò ní láǹfààní àti tẹ́lẹ̀ kò ní láǹfààní àti sọ fún wọn lọ́wọ́ ti jẹun bẹ́ẹ̀. nítorí bẹ́ẹ̀ tó ọlọ́run mọ ohun tó bí ṣùgbọ́n akọ̀ dàbí àbò kí ni wàá rí ayé lọ. wà á ní sọ́mbà ìtura ọmọ orí أعيدها بك وذريتها Tó ìyá ẹ̀ bá ní tó, èmi sọ ní Mariam mọ́ sọmọ yìí ní Mariam, kò sọ ní Mariam. Náà yóò sì tún di ìlànà fáwa náà yìí pé àti lóòótọ́ tá a bá bímọ náà á kú lè pè é lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n ká kéwú kẹ́mẹ̀. Tá a bá rẹ́ni tó lòun ní pọmọ òun lé kọ níjọ́ tó bí ẹ̀ gbọ́dọ̀ tako súnà náà ló tó ṣe wọ́n ní bọ̀ lójú ọlọ́dijọ́ kéde ó fi súnà náà ni tọ́lá sì pè é lé kan súnà náà ni. ọlọ́pàá Imam Bukhari rahimahullahu ta'ala báwo wá bá fi sàkéde yìí ọkẹ́ tí mo di di báàbù káwá ló sàkéde rẹ̀ ọ̀dì báàbù tasmiyatil mawludi ghadatal wiladati liman lam ya'uqqa ìpè ẹnu ọ̀nà yìí ọ̀rọ̀ lékọ níjọ́ tó bí gbàrà láàárọ̀ yẹn náà fẹ́ni tí ò bá ní pẹ̀rẹ̀ súná. ẹ tó bá ti mọ̀ pé òun ti láti yẹlé kó ń bá pẹ̀rẹ̀ súná ó lè tọ́jú ẹ̀ náà ó yẹ pé tẹ bá pẹ́ nìkan nísì àwọn ọlọ́dẹ agbọ́gbọ́n wọn lẹ́bí mọ́ ó ti sọ pá kan ló ti sọ pá àwọn aníkílé kọ rẹ̀ àwọn ní ìmọ̀ pa àwọn ìdíjọ́ kejì àìlẹ̀ tó ń ṣe bídíà lọ́dún kò ṣe bídíà súnà náà ló tún ṣe ẹni pé hadith tá a fi bẹ̀rẹ̀ kéwù hadith sámúrọ̀ yẹn ẹni pé alẹ́ sọ́lọ́lọ́ àtàlà ń sọ bẹ́ẹ̀ yìí pé á pa ẹrẹ fọmọ níjọ kejì lówì á sì sọ lẹkọ á parí rẹ níjọ yìí ó pé súnà náà ni ìkíní kejì náà ni súnà ẹbí ọba gbẹdẹ súnà bí ọlẹrẹ bí ọpa àwọn náà ti rí gbogbo ẹgbẹrí ẹrẹ lèmi lórí pé kọndíṣàn la fi bímọ ẹyàwó gbọmọ yẹn kú ni àbí ìlera ò fún ya àbí ìlera náà ló ti ń bàbá nípa owó gan ṣe irúfẹ́ ni ẹ̀ ń lọ sí rójú ìjà làdá ó lè gbọmọ lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ náà lọ́wọ́ àánú lànà. tó nípa bẹ́ẹ̀ ọ wá ní mo sọmọ mọ́ríà wà ní ọ̀rìn ìlú àbíkà ọ̀gbọ̀n ìyáta ìrẹ̀ ṣèkọ́ ọ̀rọ̀ yìí ìwọ náà mo wá wá ìtọ́ rẹ̀ má jáde dájọ́ ráyè láàárọ̀ ọmọ yìí àti mo jáde lára rẹ̀ ọlọ́wọ́ bá ti gbàdúrà rẹ̀ òun là débi tọ́lọ́ àtàlà ti sọ fún wa yìí pé gbogbo ọmọ tí wọ́n máa àtọwọ ẹ̀yìn sáàlẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ nítorí àjọ àti ayẹ̀ ti ṣe ìyẹn hànẹ́sù. òun lè níbi ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ibi tó wájá pípẹ́ nìkan ọ̀kẹ́ nígbà tó fẹ́ lọ sọ́dọ̀ gbogbo àwọn ọmọ sáà ya tàtà ń gírì àtọ́fà wa kí kálukọ́ lọ yẹra rẹ̀ wò ọmọ a bá bí tàzíkìrì ya tàkà wọ́n tó bẹ́yà gbígbà tẹ́lifọ̀ kẹ́yìn fẹ́ lọ bára lé rẹ̀ láti bá a ṣe àṣepọ̀ ọwọ́ arúgbóló bísmìláì aláhùnmẹ̀ jẹ́nìbí na ṣèyítọ́n wọ́n jẹ́nìbí ṣèyítọ́n ẹ̀ mọ́rọ̀ zakitana ní orúkọ náà ìwọ náà gbé wa jìnà sáfì dání kó ti gbé àgbé dání jìnà sí ohun tó bá fi ṣìkẹ́ wa. wọ́n lọ rú béèyàn sùn yẹn tọ́lọ́ bá fi ìbùkún sí i. sẹ́mọ̀ béèyàn lè dájọ́ pé alẹ́ ìtorí tí mo lọ́ọ̀dì mo fẹ́ lọ fúnyàwó mi lóyún ìbejì ni èyàn ò lè wí bẹ́ẹ̀ sẹ́mọ̀ wípé ìyẹn wà lọ́wọ́ ọlọ́wọ́ bá sùhánà tọ́lẹ́ fún mi àmọ́ ìtọ́ ó lè dá pé kò tẹ̀ ní yọ kẹ̀kẹ́ lọ rẹ̀ àti bèjì àti gbogbo ẹ̀ tí ò tẹ̀ ní tó ní wá bàtà ó lè yẹn lè gbìyànjú bẹ́ẹ̀ kó pẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún ó lọ́wọ́ sì lè tóbi kọ́ sẹ́ra dáadáa tó sì kẹ̀kẹ́ ò ní yọ. tọ́lọ́run bá kádàrá bá lóṣù sọ́lá ti bá kádàrá tọ́lọ́run àwọn àfáwà ní kó ọmọ yẹn kọ́ kò ní pààrọ̀ ẹ̀sìn kò ní pààrọ̀ ẹ̀sìn kò ní pààrọ̀ ẹ̀sìn tọ́ka pé wọ́n ọ̀sẹ̀ sí lọ ẹ̀rẹ̀ awákàwé ni ó sòrí burú níwájú náà wọ́n ní kí wọ́n ní òun ti chéǹjì ẹ̀mí òun ti chéǹjì ẹ̀sìn ni wọ́n ní kí lórúkọ rẹ̀ tẹ́lẹ̀ àtìlọ́wá sí lòun jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ti di gbọ́lá ráì gbọ́lá kò bá a jẹ́ àtìlọ́wá sí lòun gbọ́lá lòun o. tó nípa bẹ́ẹ̀ ìyá yìí wá bẹ lọ́hùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ ọba àlejò alágbà ìlérí hanẹ́lù. ọlọ́wọ́ bá gbàdúrà rẹ̀. Mọ́ríàmù wa bẹ̀rẹ̀ sí ní dàgbà. Zakariya lọ wá padà tọ́ Mọ́ríàmù. Ọwọ́ abẹ́ sàlàyé kí ni ó tọ́ tẹ̀lẹ̀ nígbà tí Zakariya ó fi tọ́. pé gbogbo ìgbà yóò sí sàkárí yá bá ti wọlé sọ mọ́ríàmù. كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله الله يرزق من يشاء بغير حساب ó fẹ́ rí pé a ti sọ nípa bíbí mọ́ríà báyìí bó ló ti wá dàgbà ẹ má jẹ́ ká gbàgbé ipa sọ pé wọ́n lóyún mọ́ríà báyìí ni bàbá rẹ̀ tó ń pè ní Imran mẹ́tàdé láyé ẹni tá a pè ní ìmáàmù mọ́sídẹ́ aláàkọ́sọ ọlọ́nkọ́ bá ní la mọ́sálásí náà kò nínú kí ni ìdọ̀tí àwọn ìyẹ̀kú rẹ̀ àtàwọn ọ̀tá ẹ̀sìn tó ti yí kí jẹ kàtà lórí ẹ̀. bọ́ọ̀ ni mọ́ríàmù ti dàgbà ẹ má ṣe ká gbàgbé wípé ìyá mọ́ríàmù yẹn hànẹ́tù wọ́n rí ìtọ́jú ọmọ ọmọ àparúgbó bí ni. ìgbìyànjú wo larúgbó bẹ́ẹ̀ fi tọ́ ọmọ kékeré kọ́rọ́rùn wọ́n tún aṣọ àbímọ bàbá ọmọ tó ti jáde láyé ìyá ìmọ̀ràn ọ̀dọ̀ ìgbéyàá yìí ó lè tọ́jú ọmọ yìí tó ló ti dàgbà kálukú bá ń ju pé èmi ní tọmọ ọmọọmù èmi ní ìtọ́jú ọmọ ìmáàmù bóun àti wá fẹ́ sùn nínú ẹ̀kọ́ sí ìmọ̀ràn tó ti fi kọ́ àwọn èèyàn tó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ kọ́là ni wọ́n rò pé bó làwọn òṣèṣe ọ̀dà káwọn lọ sí ohun tó ń pè ní ìmájì àwọn tó ń pè ní kúrà àbí ìsìhánà nígbà míì a lè pè ní kúrà tàbí ìsìhánà.

yóò bẹ̀rẹ̀ ní ojú ọ̀nà. ṣùgbọ́n rú ṣe sí bẹ́ẹ̀ kò sí bùkẹ̀ kẹ́lá ọ̀yàwó àdẹ́bí sallallahu alaihi wasallam kọ́lọ̀ kọ́ yọ̀ọ́ sí gbogbo ọlá àpapọ̀. ló wá fi já sí pé tó ti sọ bá fẹ́ sí ìrìn àjò ta ni ó bá rè ta ni ò ní bá rè torí gbogbo wọn bẹ́ẹ̀ ni wọ́n ni wọ́n pe gidi wọ́n fi gbọ̀rọ̀ jẹ kàláàbí bá nẹ́bí ìrìn àjò sallallahu alaihi wasallam àwọn akẹ́kọ̀ọ́ àláàrin wọn. bí ká bẹ ike yẹ́sùn lò wọ́n bọ̀ wá lọ náà yẹ́sùn lò àti láàrin wọn ẹni tó bá múyẹ̀ jù ní ọ̀nà àjẹyà jù ọjà ìpè nínú kẹtọ kan tó nà yìí ẹ bí mo bá ti jókòó yìí ẹnì kan bá lóun fẹ́ fún wa ní ọmọ àbí hajj ó lè mi tí mo ti lọ rí ní ìyẹn jùlẹ̀ fún mi nítorí mo ti lọ ní ìsìn ó ti tọ́dún méjì lábẹ́ yìí ẹwọ̀n pé tí wọ́n bá ń tọ̀rọ̀ bá láborí bá tẹ̀rù ọ̀gbọ̀n bá bá wọn dájú tí bá ti mọ̀ ọ̀dẹ̀ wo tẹlifíṣàn ẹ̀dẹ̀ nílùú sọ pé bẹ́ẹ̀ ni mo rẹ́gbẹ̀ẹ́ tó wí ṣùgbọ́n yẹn gẹ́gẹ́ kò lè dàbí ẹni ọ̀kẹ́ ẹ̀yẹ lọ ẹ̀yẹ́fẹ́ rí pé mo ti lọ ti pẹ́ bẹ́ẹ̀ láti ọ̀gá ọ̀sáàdì àà ókè ẹ̀kẹ́ wojú àwọ̀ òsì ẹ̀rí rí ẹ̀rí sàlẹ̀ rí ju ọdún méjìlá ọdún méjìlá kèsì ìpẹ́ náà wà ń tún sí rí kíní kẹfà mọ̀gá nìkan ẹ̀rí bó láti àdì irun kóra àyà nìkan wọ́n kẹ́ kọjá ìṣòro wọ́n sì kọjá ìṣòro ewúro kẹ́kọ̀ọ́ kàwá fi tó ẹni ọba ti mú yẹ́ẹ̀dì rẹ̀ wọ́n jọ́ ọkọjá apá rẹ̀ nìkan jọ máa bínú pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ ló fi lókun ló kó yẹ́sì yẹn sí bẹ́ẹ̀ ló fi mú yẹ́sì inú ẹ̀. ìsinmi ọ̀nà yẹn tún máa ń wá tí wọ́n bá fẹ́ gbọ́ kojú omi lórí pé tani ọwà lókè tani ọwà nsàlẹ̀ ẹni bá ń sọ̀tọ́ láfún alápẹ̀rẹ̀ kan sọ́nù lọ́ọ̀ àlùfẹ́lá nípa ibi àwọn ọ̀gá kan ó gbọ́ kojú omi ni ọmọ ẹ̀ sọ nípa pé ká bá rẹ̀ sí ti bàjẹ́ ká má wo nílẹ̀ o ká sí lọ́wọ́ gba bàjẹ́ àwọn kan mókè àwọn kan mókàlẹ̀ ẹ̀wà ara wọn tó wà lókè wọ́n wò pé síkè wà pé fìtínà tá a bá fẹ́ mú mi káṣẹ̀ máa lọ sálẹ̀ àdíkáṣẹ̀ sọ wípé àwọn tó wà sálẹ̀ bá ti wí síkè ṣe fìtínà tá a bá fẹ́ mú mi káṣẹ̀ máa lòkè ká máa lọ fi gbápà ẹ̀rọ pé ìrẹ̀gbọ́n lọ bomi ń sàlẹ̀ ọkọ̀ ojú káàkiri wa lo òkè lẹ́bẹ̀ẹ́ wa tá a bá kó nira báwọn náà lókè táwọn tí ẹ bá ní bẹ́ẹ̀ ni ẹ ń kó nira báwa ẹ ọ́ da ẹ fún wa láì ká lu ìsàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi táwa wà ká lu ó lè fi ìbáwọn akẹ́rẹ́ la kàdí kẹ́gùn síbi tó mi wá àwọn kẹ̀ máa bomi yàyà ni kò ní ìdí kásẹ̀ máa wá sí máa fi bá lọ táwọn yẹn bá gbà bá ọ̀dọ̀ pàrọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti wọn lọ́wọ́ alọ́sọ̀tàlá fún alápẹ̀rẹ̀ rẹ̀ pé wọ́n á máa ti kó rà fún yẹn náà. irúfẹ́ ìpínlẹ̀ wọn wá ṣe nípa mọ́ríàmù pé ta ní ọ̀tọ̀ oníjẹ ọmọ ìmọ̀ọ̀mù àmọ́ wàhálà tí bàbá yìí ṣe lórí wa tó kò láyé. ta ní ọ̀tọ̀ ìyá ọmọ ló sì ti darúgbó yìí. kálukú bá ń já èmi ní ìtọ̀ ìwọ lọ́ọ̀tọ̀ lọ́ba ti fẹ́ yíká ṣe kó rà òun náà ní Zakariya alayhi salatu wassalam ala nabiyyina ẹ̀rí òlọ́lọ́wọ́ ọba àlejò ọláwá ń sọ fún wa níbẹ̀ wípé nígbà tó lọ́wọ́ bá gbàdúrà yẹn tán ọkà fàdà Zakariya Zakariya ni kálámù ẹ̀ padà jáde òun lọ́tọ́ mọ́ríàmù gbogbo ìgbàkígbà tí Zakariya tó tọ́jú mọ́ríàmù tí bá ti wọ mìíràn níbi tí wọ́n ti ṣe lọ́jọ́ fún mọ́ríàmù kan máa fi jọ́sìn wájàdà ìta àrí kọ. àwọn alásìkò ẹ̀rùn àwọn alẹ́ mọ̀ a máa rí ẹwọ́ lásìkò òjò yìí nìsí ẹ̀wọ̀n pé mẹ̀fẹ́ máa ń wà láwọn kan fi máa ń pòwe ah, bàbá wà àti tó fi dìde ọlọ́run bá jẹ́ sí yorùbá yìí sọ. tó wọ́n máa ń pòwe pé ìbẹ́fẹ́ ó sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ fọ́ọ̀mù àbí kí wọ́n máa wí. wọ́n sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ fọ́ọ̀mù ìtumọ̀ rẹ̀ ni ẹ wo àkókò yìí nìsín bẹ́ẹ̀ pé ó sùn káàsì ní bùkátà ti dàbí alára àgbàdo ń bẹ́ǹtà náà ìsúdẹ̀ wà ń tà tọ́rọ̀ yẹn sí adé ẹ̀dí ẹ̀lẹ́yẹ ṣùgbọ́n mọ̀ ìyàmọ̀ àrí àgbẹ̀lá lọ́pọ̀lọpọ̀ ọgbà báyìí oúnjẹ tá a máa ń rí lásìkò ọyẹ́ wọ́n bá níwájú rẹ̀ lásìkò ooru ni o wàhákàrà tọ́ba tí wàá di pé zakari yà àlejò sọ́lá tó sẹ́lẹ̀ وعلى نبينا طبعا في كمان وكأني لك هذا نقول له لي يعني آآ قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب الله ما لي في فين ده ما هو شو كان النسون ẹ̀rí wọ́n الله ẹ̀rọ náà ọba àdìgẹ́lá padà ọ̀sán fáńdẹ́lẹ́ lórí tó kàkárí ìyá òun lọ padà tọ́ Maryam ọlọ́ni zalika min àbá ìlọ́wọ́ ìgbìnà òyìnbí lẹ́yìn. eléyìí làwọn ọ̀rọ̀ kọ̀kọ̀. Àwọn ìró kọ̀kọ̀ nìyí, àwa ń ṣe ìgbésí àti sẹ́fẹ̀ sọ́dọ̀ ọ̀dà nẹ́bí. Yẹ́kùnkúlù Mọ́ríyàmù. Ṣé mo sí láàrin wọn? Nígbà wọn ju kọ́dà múlẹ̀ ìgbésàdé ọ̀tọ̀ Mọ́ríyàmù nígbà wọ́n ń ṣe fanfà pé mi ní sọ ìwọ lọ́sọ̀ sọ wà ń bẹ̀ ni gbogbo àwọn eléyìí náà tún jẹ́rìí kan náà rí i pé àdínkù àárín kọkọ̀ wá látọ̀dọ̀ ànẹ́bí sọ́nù ọlọ́run àdọ̀sẹ́lá àmọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. Mariam ọmọ ìmọ̀ràn ọ̀dọ̀dọ̀ ilé rẹ̀ tó takú sí mọ́sálásí ni ò tó ń lọ́wọ́ ọba ń bẹ̀ ẹ̀rí wọ́n wá lo ọ̀pọ̀lọpọ̀ ọba láàyè ẹni tí ń sin lọ́wọ́ ọba tó fi gbogbo orú rẹ̀ àti kèrè àwọn ọ̀sẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ láwọn ọ̀gbà yẹn òun náà ní bí àwọn màláíkà ni wọ́n ti máa ń bà lòzólò màláíkà wọn ìgbéré wọ́n máa ń bà wọ́n máa ń bà sọ̀rọ̀ ìyẹn mọ́ríà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún gbà yẹn òun náà ní yá mọ́ríà. اقلب لربك واسجدي واركعي واركعي يا مريم اقلبي لربك واسجدي واركعي مع الراكعين. إلى أن تكون صوت المعين. إلى مريم lójì ìrántí. وإذ قالت الملائكة يا ń bá a sọ nìyẹn nígbà tó fi tọ̀dọ̀ tó wà nínú ìfọ̀rọ̀ nìyẹn wọ́n máa sọ fún pé ìrẹ́ mọ́ríàm nínú wọ́n ọlọ́run bá ń tàwọn lẹ́sà wọ́n sọ hárọ̀dì wọ́n dẹ̀ fọ́ ọmọ wọ́n sọ fáàkì alẹ́mẹsà ilẹ̀ alẹ́mí ó tún wá da ọ̀sẹ̀ lẹ́sà lórí gbogbo àwọn obìnrin sí ń bẹ lágbàáyé nígbà kan wà láyé rẹ̀ nígbà yẹn. ìyá mọ́ríyàmù ìrẹ́ mọ́ríyàmù ó kùnà òtún ìlẹ̀ rọ́bì farasin tẹ́lẹ́dà rẹ̀ tẹ́lẹ́dà rẹ̀ wá jòlè orí balẹ̀ fún wọ́n ta ìbá àtúrọ̀tà. Ó sì máa tẹ kọ̀kọ̀rọ̀ pẹ̀lú àwọn tó ń tẹ kọ̀kọ̀rọ̀. Jìbìlù tẹ wá tó wá wá fúnra rẹ̀. Nígbà tí Mọ́ríàm ó kọ̀ wá nígbà tí Mọ́ríàm tó ta kó sí mọ́sálásí tó ayé àtẹ̀rọ̀ jòlè bí ọmọkùnrin ló ti wá láti wá fún nírò pé yóò di àyíṣà. Alayhi salatu wassalam wàhálà nàbí yìí ẹ̀rí ọlọ́lọ́wọ́ ọba àlejò aláwa ń sàlàyé fún wa nípa bóòlù ìṣẹ̀lẹ̀ yẹn ti wá inú sọ́tù mariam náà ni àyà seventeen ọlọ́run nípa tákàdá ti ní dúnì ìjáde fa àwùsànà ilé ìhàrú wàhálà ọ̀tàmọ́sànà aláha bàṣán sàwíyà ọlọ́run ní mariam. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا فاتخذت من دونه حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. Ọjọ́ ti ráì. Wọ́n lè, ah! mọ̀ ń wà sọ̀rọ̀ ọlọ́run ọba àjọta rẹ̀ tó ń sàtẹ̀kì ìyà àwọn afáwa sọ pé nìkan bẹ̀rẹ̀ sílù ní pé ó ń rí gbèlè lè wọ́n ló sì lè túmọ̀ ẹ̀mọ̀ fẹ́ lè pé tẹ̀sí náà ní ẹni tí ń páyà pé tọ́ọ̀ bá ń páyà àmọ́ wà sọ́lọ́ ń pa rẹ̀ ẹnì kan débì tí ìlàjọ àwọn àti tọ́jú rẹ̀ kí lọ wá sí bí ẹ̀rí títẹ̀lẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀nì fàtàkàdà ti mi dún ní ìfìjà rẹ̀ ọwọ́ kí wọ́n àwọn èèyàn kìíní máa rí ọlọ́run wa ní fàáṣánná ilé ìhàrú hànà àwa rẹ̀ ni wàá ti yẹn jìbìrì kọ́ wá hẹ̀ sí bí èèyàn nígbà tó hẹ̀ sí báyìí wọ́n ti àdìmí ẹ̀rú bà ló ti sọ̀rọ̀ yẹn kí ni wàá jìbìrì ló fi dáhùn ọwọ́ náà pé kọ́ ọ́ قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا wọ́n ní máa bẹ̀rù kankan bó o ṣe rí mi ìrẹsẹ̀ rẹ ni mí o wọ́n kẹ̀ wá fún ẹlẹ́bùn ọmọkùnrin kan tọ́jú ọmọ mọ́ òun ni mo fẹ́ fún ẹlẹ́bùn rẹ̀ mo fẹ́ fi tán ọlọ́rẹ̀ kí ni wá ní mọ́ríàmù fi dáhùn. ọwọ́ sọ wípé àà bó bá ti lọ́mọ ọkùnrin kankan ò ti fara kàn mí ọba mi ṣe mi sì ń sàtẹ́wó bàkíyù ọ̀dọ́kọ ni wọ́n pè náà èmi ẹ̀ ṣe bàkíyù kí ló wá jìbí ìlú tó fi dá ló. Kọ́ọ̀lá kàzà wá dá òfin àbẹ́lẹ́dà rẹ̀ bọ́lọ̀ rẹ̀ ṣe rí ni ẹ̀, wọ́n ní kí n sọ fún ọ wípé ọlọ́run fẹ́mi ọlọ́run. Ìbọn ti dáadáa mọ̀ ń jè ló tẹ́lẹ̀ míndó lè omi wàlá àbí kò ní bàbá kò níyà àwa ò sì ní bàbá jẹ òun ò níyà lẹ́rí kó lè. káṣí ẹ̀mí ti ya ìgbọ̀n yẹn kí ìsìnkìrámù ọwáyé ń bẹ̀. ìyẹn rọrùn bí mi ẹlẹ́dàá láti ṣe bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ àìlẹ́hu ẹ̀yà tẹ́lẹ̀ náà adẹ̀fẹ́ sọ di ìmọ̀ tẹ́ jẹ́ àmì ìyanu fáwọn èèyàn ó sì jẹ́ kí àtọ̀dọ̀ ọlọ́run ra ọ̀ká àdẹ bóò wá ní mọ́ríàmù ṣe lóyún bóò ló ṣe bí i à ń bọ̀ wá ń bọ̀ bóò ló ṣe bí i ẹ̀rí bóò ló ṣe lóyún bóò ló ṣe bí i kò láfẹ́ yẹn jù báyìí wọ́n ní fàhámà láti wò ọ̀yà. fàhámà láti wù fà àrùn tábàlá sí bí bọ̀kánà kọ̀ sí ìyá. wọ́n ní bí ìlú yẹn tó ti fẹ́ afẹ́fẹ́ báyìí àpò rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan akẹ́kọ̀ọ́ yẹn ara rẹ̀ pẹ̀lú ọ̀dà ọlọ́run ọ̀dà sùhánà ó sì ṣe bí oyún lára rẹ̀ tó lọ ó di oyún tó dúró sí lára láwọn olùmọ́ ní kò ká tu yẹ́bẹ́yẹ́bẹ́ ọ́sà tọ́lá ń bọ̀ wá ní wákàtí kan náà <laughs> ẹ̀ náà ọ̀rọ̀ gbèdéke olóyún wọ́n kí la fẹ́ ọ̀tá ni àwọn míì ní six months náà ni àwọn míì ní eight ni àwọn míì ní nine ni kàlámù kẹfì rìn dẹ̀sẹ̀lá lọ́dọ̀ àwọn apá àti ẹgbẹ́ wọn jẹ́ àfọ́ńtà fìyèlì láwọn ènìyàn ìsájú ní tí wọ́n bá ń súnmọ́ àlùkò àyà síbò lọ́rọ̀ yìí ẹ̀ ti jẹ́ ọ̀tá lóyún dé oyún mi dé ìgbàdọ́rún bẹ̀rẹ̀ sí yọ ah! lórí àwọn ọmọ òbí tí òní jẹ́ ìgbà yìí káyọ̀ lọ́kàn tí wọn ní máa wòye bí àbí wọn sì ń dẹ́wọ̀ nínú pàràpàlà tí wọn bá bí ìyẹn wọn bá wò pé kí lóun ó ṣe fáńtàbàdà ti bí ìṣe ìmọ̀ṣẹ́ àdàlù kan ọba lọ síbi tó jìnà réré lọ sódì ìlú ọlọ sápamọ́ bẹ́ẹ̀. lọ́dà tí káwọn èèyàn máa ti gbójú òfin wọn náà ẹ mọ̀ bí àwọn ọmọ tí wọ́n máa ń ṣe ìsìn bẹ́ẹ̀ tọ́ba ti dọ́gbọ́ ẹ̀fẹ́ ó sì lè jáwọ́ ẹni eré sí ń táwọn ti gbé wá fẹ́ wà á tọ́jú rẹ̀ á tọ́jú rẹ̀ wá fẹ́ wà kọ̀dáhùn.

ètò jìnnà léfé ọ̀nà takú mẹ́ ọwọ́ àtàwà ẹni tó ṣe pé irú rẹ̀ sí pé tọ́ ọlọ́run takò sàánú mi pẹ̀lú ètò ìdílé yìí ọ̀yá kí ni wàá ní ọjọ́ bá làásẹ̀ lẹ̀ fún ẹja àhàlùmọ̀kọ́ọ̀dù. fàájà àhàlùmọ̀kọ́ọ̀dù ìlà قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا وكنت نسيا منسيا ìdíra orí wá bẹ̀rẹ̀ sí sí bá ẹ̀gbọ́n rẹ̀ mí ìtàn bá lóyún ẹ̀jẹ̀ ọ̀bá mọ̀ láti sọ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ṣàbáàbù tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ kọ́kọ́ lọ gba nẹ́ka ilé lọ́dọ̀ àwọn àgbàlagbà lọ́dọ̀ àwọn atẹ́sí rí pé a ti ń bímọ débi fọmọ ọjọ́ wa náà ti ń tó lọlé ọkọ ẹ kọ́kọ́ lọ gbàlàyé pé bóòlù ṣe máa ń soge. ìdarí ẹ̀mí ìdóbìnrin bá di tọ́sẹ́nu ó lè pàṣẹ o. ó sì kéré kó kóbìnrin ọgọ́rùn-ún jọra ẹ̀ èyí tó súnmọ́ ni kò rí náìtì tí ó di tọ́sẹ́nu. tí ó bì tí ó bì yẹkanyẹkan. pé pé oúnjẹ tó bá sè báyìí kò ní wù wọ́n dẹ̀ lórí ti ń sọ yọ máa ní òun tẹ̀ ń gbọ́ lákọ̀ọ́kọ́ nìyẹn náà yé ìtẹ̀gbọ́n wọn tẹ̀ láìsí ọ̀kẹ́ máa di tọ̀ọ̀rọ̀ àmì sẹ́nu káàkiri à tó tó wà nílẹ̀ ìlú ọ̀nà dálẹ̀ jẹ́jẹ́ rẹ̀ lójókòó lé wọn ó sì tọ́jọ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní kìtìnà rẹ̀ àwa ti bó ti lóhùn ó sì ní ìsìn àwa ní ibi tọ́sẹ̀lú kí lọ́wọ́ fẹ́ kọ́ máa bójú mi yọ padà ẹlòmíì bẹ yóò lọ oṣù mẹ́ta àkọ́kọ́ yóò sì rọra oṣù mẹ́ta sinmi tọ́ba tó oṣù mẹ́ta tó bìbí mọ̀ ìjẹ̀gbẹ́ tó bẹ̀rẹ̀ ẹlòmíì bẹ six months ẹlòmíì láti ọtọ́ bá ti lójú òbí báyìí ọ wà lórí ìfìtì náà lọ́jà pé tí òbí ti ṣe ṣe lọ́mọ a ah, yóò mú o orí ọgbà àwa ọmọ ká jọ ọmọ lọ́wọ́ òbí <laughs> ká sọ́ra ọ ká má borí pé gbà òbí wa ìṣesí tí máa ń ṣẹlẹ̀ fẹ́ni ọba lóyún ìdààmú yẹn fẹ́ máa bá mọ́rí àwọn nígbà tí òun yẹrí ó sì ti lọ síbi tó jìnà yẹlé sílùú. bí wọ́n sọ wípé wọ́n lọ́wọ́ ọba wọ́n ní àjẹ́ àlùmọ́kọ́ ọ̀wá rírì tí máa ń mú yẹn tí yẹn fi bímọ yẹn wọ́n padà mú níbi pọ́pára rẹ̀ níbi jíze ìnàkìláṣì kùkùté kí dábìdù ṣé mọ̀ pé wọ́n máa ń sọ wípé ní omi kùkùté ara rẹ̀ lómi ń bẹ̀ lọ́pàá rẹ̀ ìgbà tí ìnira yẹn wá pọ̀ olómìnira wọn máa sọ pé àwọn ah, rẹ́tí wo gbàgbà wa kéékèèké àwọn ọmọ wa tó ń bí gbà yẹn ẹnu ní ìdílé sáàtì kẹ́sì táwọn àbúrò wa tó ń bí gbà yẹn táwọn ìyá ni wọn máa sọ pé à ah, lẹ́yìn eléyìí owó ní ṣe mí mọ́ o ọlọ́mọdé owó tún ṣe mí mọ́ o owó ìnira ni wọ́n pè bẹ́ẹ̀ kò yí sí obìnrin ní òkè obìnrin ọ̀hún torí sí ẹ̀rí níbi tí kìnìyàn ti bá nìyẹn níbi kòkòtò èkì dábìdùn tó tí wàá sọ náà nìgbè yálẹ̀ ìtàní mẹ́tò kọ́bìlà àdá. ọba ń pè mí kí n fi ẹ̀sìn kú kíró eléyìí ò tó dé. ọkùnrin tó lẹ́sìn yá ọ̀rùn ti yá kí n ti ti gbàgbé táwọn èèyàn ti gbàgbé. ibi tí nira pọ̀ dé ọlọ́run kọ́ba ní ti gbogbo àwọn tó tún lóyún kọ́ba ní ti wọ́n pẹ̀lẹ́ o. ẹ wá rí láàrin ìgbà tí ń sọ̀rọ̀ yẹn ọmọ ìmọ̀ tí ń bẹ́ńkù lọ́ba sọ̀rọ̀ ìyẹn nàbí láyé àyíká àlẹ́ bọ́lọ̀ ti fún ọmọ yẹn lọ́rọ̀ sọ nìyẹn kí lọ máa ń sọ tó ní màmá wo ìsàlẹ̀ ibi tọ́ wà yẹn. فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا. أي أوكي بون. أما دي بيقول لما ما صرف. wípé ìyá má bàánú jẹ́ má bọ̀ kẹ̀jẹ́ pé wo ló dé bá yìí má bọ̀ kẹ̀jẹ́ rárá ọlọ́run ti fi ọ̀nà àbáyọ sísàlẹ̀ ibi kan wà yẹn wọ́n ní owó báyìí mo sì bá ayélujára ìjà ìyá ìṣẹ̀lẹ̀ romi kan ti ń sàn lọ́ba níbẹ̀ wọ́n ní ẹ̀lọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n kà fún wa nísìn lẹ́ẹ̀kejì ọmọ tún torí kò sí ìlú igi kùkù dé dàbí lòyìn tó ń wo bẹ̀. torí bẹ́ẹ̀ igi kùkù dé yẹn gan ṣe àwọn pé kùkù dé ọkọ̀ ti yé wa pé jì yẹn ti kú ni mùjísà kínní òun ni pé tẹ́lẹ̀ ló jáde lẹ́ẹ̀kan náà lójú ọmọ ní kò wò mọ̀ọ́jísà kejì tá a lè pè ní ayé ẹlẹ́ẹ̀kejì òun ní kí kùkùté gbogbo wa náà lọ dá lójú pé igi tí wọ́n fẹ́ kù tí ò sí sun lórí ẹ̀mọ́ ni wọ́n ń pè ní kùkùté ó ti pẹ́ kò wúlò mọ́ àwa ni ọ̀dà kan tó ti dàgbà sórí igi yẹn tó wá mì táwọn bá ti mí igi yẹn tó sáà kejì àlẹ́ igi rúntọ̀ mẹ́rin kárí jà rúntọ̀ èso rúntọ̀ ó sì ń tí ọmọ àjáde ọmọ àjáde mọ́lẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ ní ìtorí ìkẹjẹ nígbà táwọn àfa àtọ́ ń ṣe rúkìá tó ń ṣe àwọn prophetic eh, medicine àwọn tẹ̀ wàá rẹ̀ lọ pé àtẹ́tòbìnrin bá wà ń kọ́ ìbílẹ̀ ẹ̀ fún rúṣọ́kù jẹ. a ti pẹ́tipẹ́ ní tòṣìjò. Tẹ̀lé láyé yín sọ àlẹ́ sọ́lá tó sọ́lá wà lálẹ́ bí yín náà ó wí bẹ́ẹ̀ fún ìyá rẹ̀ ń yẹn níbi ìdí kùkù tó yẹn mí ó lè gbé rúṣọ́kù yẹn jáde ń èyí tó ṣe bóòtẹ̀ ìrí jẹjẹrẹ ní tẹ̀sí èyí bàjẹ́ ẹ má jẹ́ àgbàgbé mọ̀jísà ni ẹmọ ẹni tó wà ní kọ̀ǹdíṣẹ̀ yẹn yóò ti lẹ̀ tó jẹ́ pé tọ́ bá wà lọ títù tó bá ní wọ́n rìn ẹlò ní òní léèrè ẹgbẹ́ yá rìn lọ́rin bọ̀ wọ́n yọ rúlà sí wọn kò ní léèrè agbára sí wà tẹ́wọ̀n fi kùkù jẹ́ ọ̀rọ̀ rùn láti mi bàbá. ẹ̀ẹ́dẹ̀ wọn sọ fẹ́ ló fi kùkù jẹ́ alẹ̀ lómi. kò sí ní mira mímì nìyá yìí mi pẹ̀lú kọ̀ǹdíṣẹ̀ bó ti lẹ̀ àyà ìyẹn wà nǹkan tí sẹ́ẹ̀ pé múra àti bímọ ó sì rí kùkù tí mi ṣéṣù tó wà padà jáde ẹ̀rí wọ́n ní náà lọ́wọ́ ọba àlejòlá padà wá ròyìn Maryam àlejòsọ́lẹ̀ ike wọn lẹ́sí àṣọlẹ̀ sọ́jà alẹ́ ti tó ń sọ abẹ́ rẹ̀ ní Maryam wọn ní fàkùnlẹ̀ fi àmì rò nílẹ̀ àwa ti kéde ọ̀hún afẹ́ ẹ̀mí sí i lára nínú ẹ̀mí wa. وجعلناها وابنها آية للعالمين owó àtọ́mú ẹ̀ àti wọ́n ní àmì ìyanu gbogbo ayé abáwọ̀ ayọ̀ sọ́tún àti ìyá àdáyé ti wáyé àríkọ́lọ́wọ́ ọbọ̀ dákọ̀ọ́lọ́ ní wọ́n lẹ́sì lọ́lọ́run wí wọ́n ní kí ló fà ó já pé yẹn gbọ́dọ̀ gbìyànjú kọ́ kí ó dáadáa lọ́dọ̀ àwọn àfa kí ló fà á lọ́ọ́ tún sí mọ́lẹ́ àbọ́lẹ́ àbùdá wọ́n kọ́ ọ́ lẹ́sì sẹ́wọ̀n pé wọ́n lẹ́sì lápẹ́ wọ́n áṣọ lẹ́sì ní gbogbo ayé lòun nìkan lọ́sábẹ́ rẹ̀. ọlọ́lọ́wọ́ ọ̀fẹ́ ti dákọ rẹ̀ bí báyìí nítorí fáwọn ànẹ́bí ọlọ́run ni wọ́n ń dákọ lọ́wọ́ mọ́ríàmù tẹ̀lé lẹ́yìn sẹ́tì ní nàbí ìjà pẹ̀lú ìsọkúsọ òun ní kápẹ́ tó bẹ̀rẹ̀ ìjà ànẹ́bí ọlọ́run. wọ́n darí nínú àwọn olùmọ̀ tó bẹ̀rẹ̀ bí ara wọn ibùdó hajj àtàwọn míì ni wọ́n ní nàbí ìjà ni lẹ́yìn sẹ́tì ní nàbí ìjà Ibrahim bíi Nuh bíi Lot bíi Zakariya bíi Musa pápá jùlọ Ibrahim Lot Musa Zakariya Yahya lọ́lọ́run sọ lọ́wọ́ ń gbà yẹn tó fi pẹ̀kẹ́lu Mariam àtọ̀wẹ̀ ọlọ́wọ́ wa dákọ̀ rẹ̀ torí tọ́lọ́ mi lọ dákọ̀ rẹ̀ mẹ́yẹn lọ́wọ́ kan á gbé wọn padà bí ọlọ́run ọlọ́wọ́ ni wọ́n lẹ́bí àtọ́lẹ̀ ah, ti fáwọn ìjà ààrẹ lọ́run. صادق الأنبياء الذين na 91 فنفخنا فيها من روحنا وجعلناها وبناها آية للعالمين ṣùgbọ́n gbà tó di pọ́lọ́run sọ̀rọ̀ àwọn obìnrin míì ẹ̀rí pọ́lọ́run dá ọmọ Maryam ẹ̀sọ́tò tààrí àyà fìdílà tó kẹ́yìn ọlọ́run láàmú rẹ̀ nígbàgbọ́ lẹ́yìn ẹ̀dí yìí ni ọlọ́run ni ومريم ابنة عمران التي أحصلت فرجها ọlọ́run la sọ rẹ̀ mọ́lẹ̀ torí ń sọ̀rọ̀ àwọn obìnrin lọ́wọ́ bí ìyàwó fìràhùn ẹni rí bí ìyàwó lóòrù ẹni ibi bí ìyàwó lóòrù ẹ̀dádẹ́dà àwọn èèyàn náà máa ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ gbà ẹ̀. afáwọn àtúnlẹ̀ ìbùnà báyìí wọ́n di ọlọ́run jára àdúgbò wọn àwọn àrùtọ́ ọ̀hún mọ́ wọ́n ní sẹ́rí oyún. ẹ má bọ̀ wá bàbá ok àwọn àbúwà tí wọ́n fẹ́kọ́ wá gbà wọ́n dìde wọ́n ọgbọ́n máa dábàá bọ̀ wá sí lóhùn Ada, ẹ a So, afọ́wọ́ Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhuma. Wọ́n ní sẹ́rí oyún tí Mọ́ríàmù ní ìyá oyún ọ̀hìn sáì àti bó ti bí wọ́n ní wákàtí kan péré ju wákàtí kan lọ òun làbírí yẹn kò kò sí wa lára rárá fẹ́mọ̀ yí pé ọlọ́wọ́ bá lè yàkùlù ló yẹ ṣáàrù wọ́n yẹ sáàrù ó lè dáhùn tó bá wù ó lè lè tẹ̀sà ohun tó bá wù wọ́n bá wù ní oṣù lójú pé ohun tó bá ní nígbà tá àtẹ́lẹ̀ sọ́lọ́ bá àtàlá ń yóò ṣe nàìjíríà ló ń bọ̀ wá ọ tó sì dé yóò lù gbójú ọjọ́ ọjọ́ tí ó dàbí ọdún kan ọ̀tọ́ dàbí oṣù kan ọ̀tọ́ dàbí ọ̀sẹ̀ ọ̀tọ́ dàbí ọjọ́ dàbí lóṣù kí la fẹ́ bá àwọn tàbí òkè pẹ̀lú ọmọ ìpọ́lọ́ wọn bá lè ṣe yóò àti yóò wù ní ní òfin ṣèbéèrè lórí eléyẹn ìwọ́n kẹ̀ sí òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ wọn sọ́lá ní pé bó láti wá máa kírun ìjà lọ́ọ̀ni ọjà gbóngbà nìdí a máa wá agbó kírun nìyẹn mákèdè rọlá ẹ máa tí wọn ọ̀gáàdùn tẹ́ẹ̀fì kírun nìyẹn àti yóò wù lọ́lọ́ ẹ má jẹ́ àtẹ̀sí máa dùn pé sófẹ́ ó sì pọ̀ síbù kí ẹ dẹ́ gbé wíláàrin wákàtí kẹ́kọ̀ọ́ sì kì í bẹ́ẹ̀ ni àti yóò wù lọ́lọ́run wa afọwọ́ sọlá ibùdó àbá ṣe ọjọ́ ọgbọ́n òkúta làdì gbọ́mọ wọ́n ní sẹ́rí oyún yẹn àti bíbí wákàtí kan péré náà àwọn míì sọ fóṣù mẹ́sàn-án ọ̀fẹ́ fẹ́ ló kó sí àwọn míì lóṣù mẹ́jọ àwọn míì lóṣù mẹ́fà afọwọ́ kọ̀kọ́ àti bòlìṣíyà nínú àwọn afọ́lẹ́sọ̀ kiri àwọn afáàkàlà wọ́n ní sẹ́rí wọ́n rí àmú ní oyún yẹn ìṣá wákàtí kan lọ́fi yẹn wọ́n sì yàwó rẹ̀ ọmọ yẹn wákàtí kan ó sì bí láàrin wákàtí kan ọ wà ní ọ̀rọ̀ wọn wípé ọ̀rọ̀ míì ni ọ wípé ńgbà tó sì fi lóyún gbà ọjọ́ ọmọ mẹ́wàá kájẹ lọ́rọ̀ mi bẹ tá a padà kàn pé ọjọ́ ọmọ mẹ́tàlá àti kò yẹ ká dé kí tó dáàbò obìnrin ọmọ ajágun gbogbo ara lọ́mọbìnrin tọ́lọ́run fi ṣàtẹ̀wò wà fẹ́ràn fàtẹ̀wò lọ́mọbìnrin táwọn tó sára sọ pé ẹni tọ́lọ́run bá fi bóyá méjì àbí mẹ́ta ọ̀tọ́jú wọn dáadáa ó rìn wọn dáadáa wá dí gàgá ìkò ní wọlé ọlọ́run wa insha Allah ọkọ wọn lẹ́sìn ọkọ wọn lẹ́kọ̀ọ́ wọn ò sí pálapàla tí wọ́n fi débi wọn lọ wọ́n máa kọ́ di ìkò ní wọlé ọlọ́run. ọ̀yẹ́ kí púrógámù obìnrin ọpẹ́ gbogbo dábàá sí kẹ́mẹ́kẹ́mẹ́kẹ́mẹ́ kódà nínú àwọn sàhánà tó ṣe pé wọ́n gbà lọ́wọ́ ara wọn bàbá àtọmọ sẹ́yìn ẹ̀sìn náà ni ìlú àfáwọn ọkùnrin ìbùnà àmọ́ ìbùnà àmọ́ láàrin wọn àti bàbá ọdún mẹ́wàá náà lọ́wọ́ láàrin wọn.

Gbogbo ètò bàbá mẹ́rin gómìnrin ṣáájú kó yá kẹ́mẹ́kẹ́mẹ́kẹ́mẹ́. Wọ́n máa lọ yanjú ìrókun lé àbá rẹ̀. Torí kò sí nǹkan tá a lè fi ṣe lẹ́ orí burú ti bẹ láwùjọ ju kí n lọ ìdánwájú ló fẹ́ ṣe lọ. Ìtètè jẹ́ kí a tètè máa lọ fẹ́rẹ̀ ní kíákíákíá ká má jẹ́ ọpẹ́. Tẹ́tọ́ bá ti pé àsìkò tí ọ̀sẹ̀ gàrí àtẹlùbọ́ tọ́bi ti dé kọjá tó kí àsìkò tó ní ibi ìtàwọn èèyàn náà kọ̀ọ̀tọ́ kọ̀ọ̀tọ́ fẹ́ dájú mọ́. Bẹ́ẹ̀ pé kò ní dáhùn àti kọ́wọ́ rẹ̀ ọkàn láwọn àtà ti lọ́mọge lọ́wọ́ ká tún bímọge bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lómi tọ́jú rẹ̀ òní rẹ́rìn tára rẹ̀ tí ó máa wò gẹ̀ọ́gẹ̀ọ́ àbá ẹ bá so ìdì fún bẹ́ẹ̀ tọkọ ẹnì táwọn kàlẹ̀ wẹ̀ sí i. àwọn ọ̀gá sí lágbájá bẹ́ẹ̀ kọ́ ìwúlẹ̀ wọn máa tí wọ́n á wá lóògùn fún mi fún olóògùn ní nǹkan tó béèrè yẹn ló ti padà rí ẹ̀. so àbáwá sọ pé ọdún mẹ́wàá ni nígbà yẹn nínú ọ̀rọ̀ kan ẹ̀rí wọ́n nígbà tó wá bímọ yìí ó bímọ yìí tán á àwọn yẹn bá pàtàkì rẹ̀ pé ọmọ wọn lélẹ̀ níbo ló ti gbọ́mọ wá wọn ni yára kó sáká àbúrò mọ káàdà àbúkè mọ́ra àtọ̀wòkè mọ̀mọ́ mú ti bàbí ya ìdá arú náà bàbá rẹ̀ ń wọ́n lẹ́ni tó bá bí jọ. ìmúralẹ̀ gbogbo yẹn lọ́mọ ìmúralẹ̀ pàápàá àgbà ni èso ń falafala ọmọ ìkànnì tí ó ń lò sí bàtí ìyá ìyá rẹ̀ sì sọ̀dọ̀ kọ̀. mo lọ sí gbélé yìí wá wọ́n nígbà tí wọ́n rí àwọn agbọ́rọ̀ yẹn ha ní pé wọ́n máa tako ohun tó ń mú wáyé. mo lọ sí ọmọ ó sì gbọ́ ọmọ tí wọ́n sọ fáàṣà ọ̀rọ̀ ti ilé ìbí yìí wọ́n lọ bá tọ́ka sọmọ ìtumọ̀ rẹ̀ ní wípé kàlímù ẹ bá bá mi sọ̀rọ̀ ọmọ tí mo rí ìnáyẹ̀ máa bá wíjọ́ kọ́ọ̀lù àwọn bá sọ pé káyífà lọ ká lé mọ́mọ́ ń káàdà pẹ̀lú máa ti sọ ní ya ọmọ pé ní sí kí la fẹ́ máa bá sọ ọmọ tó wà lórí ìtẹ́ kí la wí fún wọ́n ní zakari yá sí bẹ́ẹ̀ ìyẹn ní tó jẹ́ alágbàtọ́ tọ́tọ́ ẹ̀sùn ọ̀pá ìgbẹ́bí ọlọ́run làwọn òun bá sọ yìí pé ẹ́ńsìk bí hujjatik in kunta umirta biha.

wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní mẹ́ka mẹ́ka ọ̀tún rẹ̀ ìwádìí kọ́lá ìní Abdullah ẹ̀rọ ọlọ́run ni mí o ádàmì àìkìtà ọlọ́run fún mi ń tẹ́ra àwọn jáàdá ní nàbíyà ọlẹ̀ sí mi lánàbí ọjà àìlànà ìmọ̀ bá àrọ́gà àyínà máa ń kú ọlẹ̀ sí mi lánà ìbùkún níbi yóò ti mọ rí kí n dé wà ó sọ ọ́nà ìlú ọlọ́run pa mí láti kí n yọ ọ̀zàkà máa dóhùn tó hàjà tí mo bá sì wà láyé. ọ̀bá rà ń bi wà ní dàbí ọlọ́run ní kí n tó jẹ́ nílé fún ìyá tó bí mi nígbà tí gbogbo ní bàbá tẹ́lẹ̀. wọ́n làm yẹn jẹ́ àmì ìjọba àrùn ṣàkíyà ọlọ́run ti mí ní ajẹ́ ní pápá lórí burú ọmọ kọ́sálà àwọn àlàyé èmi ọmọ bẹ́ẹ̀ rí àlàáfíà ọlọ́run máa jẹ́ tèmi ìyá ọmọ wò létò níjọ́ tán bí mi wọ̀yọ́ ọmọ àmọ́ àtijọ́ tí máa kú wọ́yọ̀ ọmọ ọmọ àtàyà àtijọ́ tí wàá gbé mi dìde

wọ́n ní tó ń jẹ́ kẹ́lìmọ̀ kẹ́lìmọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ó di ẹ̀dá bí kẹ́lìmọ̀ pẹ̀lú gbólóhùn tọ́lọ́ kan pé kún wọ́n ní tó ń jẹ́ mọ̀síì wọ́n ní mọ̀síì yẹn alẹ́ ni wọ́n mú látara pé ẹni tí máa ń rìn tí ń rìn ń ṣàkíyèrè káàkiri tí wọ́n máa pa àwọn èèyàn káàkiri pé ẹ̀sìn dáadáa ẹ̀sìn lọ́wọ́ níta òhídìí tí wọ́n máa pa àwọn èèyàn dídí ẹ̀sìn àìbẹ́ẹ̀kọ́ wọ́n ló ń pè ní mọ̀síì nítorí wípé àmì nínú àmì tọ́lọ́run fún tí ń tọ́ka sí pàtẹ́bí ọlọ́wọ́ bá rí àwọn tó bá jáde rùn tó bá ti fọwọ́ ra wọn lára wọn máa ń gbádùn sẹ́ẹ̀rí nínú àwọn olùkọ́ tí ń jẹ wọ́n ní kúnjẹ́ rúwọ̀ nítorí pé afẹ́fẹ́ tó wá látọ̀dọ̀ jìbìrì lèrè ẹjẹ́ àtúnkè wú díẹ̀ wọ́n ti ta bá lóhun tí wà kẹsàn-án pé láti kí àmì lẹ́gbìn àfihàn á kí àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ tó lè pa àdé lọ́gbọ́n sí ìmọ́lẹ̀ wọ́n ní nàbí ìlà yàrá ìta àlè sọ́lá tó sẹ́lẹ̀ wà wọ́n bí síbi tó ń pè ní bẹ́ẹ̀ tó láhà ọdún tí wọ́n bí three oh four nígbà tí alexandra borí àtìgbà tí nàbí láì adam tó ń sọ̀ kalẹ̀ ìyẹn ni pé tó ń kó lálùjẹ́ náà tó ń bọ́ sórí ilẹ̀ ó jẹ́ five thousand five hundred eighty four nígbà yẹn ìṣẹ̀lẹ̀ gba wọ́n bí àtẹ̀lé àyíṣá tàbá fẹ́ wò sígbà tí omi tó fàánù tí ọlọ́run fi pa ayé rẹ̀ gbà yẹn wọ́n ní ọdún yẹn jẹ́ three thousand tí wọ́n rà forty two wọ́n ti ta bá fẹ́ wò sí ìgbó ni wọ́n jà lẹ́yìn Ibrahim sígbà tí wọ́n jà lẹ́yìn ẹ̀yìn sa ari two thousand two hundred sixty one wọ́n ti ta bá fẹ́ wò sí ìgbó làdẹ́bì Musa jáde láyé sígbà tí wọ́n jà lẹ́yìn Musa amari one thousand seven sixteen gbogbo darí alọ́wà nínú alikẹ́amẹ́ libnil abir wọ́n ti ta bá fẹ́ wò sígbà tí ìṣèjọba ẹni tó ń pè ní bọ́kítánọ́sìọ̀ tó bẹ̀rẹ̀ amari seven thirty eight ọdún òun ní bẹ́ẹ̀ láàrin rẹ̀ nígbò wa ni bíjà lẹ́yìn ẹ̀yìn ló kù kọ́bílẹ̀ ní hijra ṣáájú hijra níbi sọ́lọ́ àṣálá tó ṣe yóò máa jẹ́ six thirty one. ẹ wá rí wọn nígbà tí Mariam tọ́wá bí nàbí láyé Ìsá alayhi salatu wassalam ẹ̀rí tó gbé wọn ní ọ̀rẹ́ tó gbé lọ́wọ́ wọn ní wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ kàn lóko pé ọ̀dọ́kọ ní bọ̀ yìí o ẹni tí ọ̀lọ́kọ̀ àdéjìnlẹ̀ àdéjìnlẹ̀ ní jẹ́ látàtijọ́ wa kẹfẹ́ pọ́dẹ̀ ti ọ̀sẹ̀ ti sì mẹ́rin tù. <laughs> inú ti tàgbèrè àbájú lọ́dọ́ bá jẹ́ abilé àbábilé kan bó ti wà ní àwọn tíra tó ti lọ tẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀. èmi gbà wọn rí nígbà tí ò yé wọn ó tó di gbà tẹ́lẹ̀ yín sábàdà sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbà lóko ó tó di gbà tẹ́lẹ̀ yín sáà ní sọlá tó sọlá ó sọ̀rọ̀ gbà wọn á gbọ́rọ̀ rẹ̀ lójú kọ́fẹ́ wọn padà sí kí ni ó kọ́ balẹ̀. nínú àwọn ọ̀sẹ̀lẹ̀ tó wá sílẹ̀ wọ́n ní Maryam alayhi salam ọwọ́ àpàdà mú ọmọ yìí jáde lọ sí mọ́sá ẹlẹ́ni tó pè ní ibùdó àmìhà olóòkè ní yusuf nìjà yusuf bẹ́nẹ̀bẹ́nẹ̀ ìgbóni yakub ẹ̀rí àwọn míì sì ń lérò pé yusuf yẹn fẹ́ mọ́ríàmù ṣùgbọ́n kò súnmọ́lé ọ̀gẹ̀ fẹ́ lọ́kọ lásán ọ̀rọ̀ bí ọ̀dá àwọn yẹn rí wọ́lọ́wọ́ àìlámbáyà ọ̀dá ọ̀fẹ́ wò ní pọ́jẹ́ máa fọ́ọ̀mù rẹ̀ àti pàyẹ́ kóbìnrin máa dákẹ́ ìrìnàjò olóńjẹ́ máa fọ́ọ̀mù rẹ̀ lọ sí kí ni o lọ sí mọ́sàrù tẹmọ̀ bá nẹ́bí sọ́lọ́ lọ́rẹ̀ sẹ́lá olóbìnrin ọgbẹ́ lọ sí ìrìnàjò yóò jẹ́ ìrìnjọ́ mẹ́ta ni o kódà ìrìnjọ́ kan ilé àwọn àbí mahram àyàfi pẹ̀lú kí ni o àfi pẹ̀lú ilé òwò rẹ̀ wọ́n ní Yusuf gbẹ́dẹ̀gbẹ́dẹ̀ tọ́jẹ́ nàìjíríà yìí òun ní àwọn kan sọ fọ́fẹ́ ṣùgbọ́n kò súnmọ́ dé Yusuf yìí wọ́n lò ní ìlàkọ́rẹ́ tọ́kọ́ tako oyún tó níyàn tó sì padà gbà yí pé àmọ́ríàmù ah, kì í ṣàṣẹ́wó nígbà tó ti fi ọmọ yẹn ti kíni ọmọ yẹn sọ̀rọ̀ àwọn méjèèjì wá pé ilẹ̀ mọ́sàlì fún odidi ọdún méjìlá gbáko kọ́lá níbi àyíṣà àlè sọ́lá tó sẹ́lá àti yá rẹ̀ wọ́n padà sí ṣáà wọ́n sọ kalẹ̀ báyìí kan tó ń pè ní ànẹ́sẹ̀wà ni wọ́n ti ń pè sí ni wọ́n ti ń pè àwọn kiri ó ní ànẹ́sọ̀rọ̀ wọ́n pè dínú ìsìlàníyà ẹ̀rí tó wọ́n níbi ọ̀rọ̀ wọn ti rí nìyẹn tó fi padà di pé ọlọ́run padà rẹ̀ ànẹ́lẹ̀ yìí sá ọlọ́run rẹ̀ ní òjíṣẹ́ ó ti pé káàkiri yẹ̀sùn nígbà rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ní pépè wọ́n sọ bó ní ìgbésí ayé rẹ̀ ṣe rí ibi máa wọ aṣọ irun ẹ̀rẹ̀ ní máa wọ̀ jù ní máa ń jẹ́ èso inú mòjísà tọ́lọ́run fèrè àti mẹ́nubà tó owó ni wọ́n ti padà lé aṣọ fún wa ọ̀rọ̀ hijira ilẹ̀ aṣọ fún wa ìgbà tó wá padà sí Falastin nígbà tó padà kó ní mọ́sáì òun ló kò ti afẹ́mẹ́nubà báyìí àwọn ọ̀tẹ̀lẹ̀ oríṣi ṣẹlẹ̀ kọ́mi ẹ̀yí pé ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti bí wọ́n ti múra sí àtẹ́bí àyíṣà alẹ́ sọlá tó ṣẹlẹ̀ tí wọ́n lọ fàájẹ́ lọ́dọ̀ ẹ̀rí tó jẹ́ aláṣẹ ìlú nígbà yẹn ìyẹn ọba tí wọ́n ń pè ní Fakus àbí kí lórúkọ òun ló ń pè fún ọba yẹn tó ní kí wọ́n lọ pa tí wọ́n fẹ́ dojú ìjọba òun gbolẹ̀ wọ́n lọ bàjẹ́ òun lọ́ọ́ ti máa ń pariwo bẹ́ẹ̀ nọ́mbà tí gbọ́dọ̀ ló dání wọ́n wá kíní ìṣẹ̀lẹ̀ mọ́ tí ò ti ní lè rí ìjókòó níbi tó ti fẹ́ sòdodo yẹn irú bó ti ṣẹlẹ̀ sáàmẹ́lì sọ́lọ́ lọ́wọ́ àìsọ́lá obìnrin pé irú hijira yẹn náà tún wáyé sọ́pọ̀lọpọ̀ àwọn ìmẹ́lì ọ̀lọ́ aleyhi musalatu wasalam ìrìn àjò láti ibì kan bọ́ síbì kan nígbà táyọ̀ bá ti fẹ́ gbẹ̀sìn mẹ́. sọ ìgbà tó wá di pé wọ́n padà síbẹ̀ yẹn tó di pé ọbẹ̀rẹ̀ sí ní pépè àkótó di pé àwọn èèyàn padà gbógun lórí báwọn ọ̀tá parí tí wọ́n padà mú ẹlòmíì tí wọ́n rọ́pò nìyẹn ní tó ti pé ọlọ́run fi sábàbù rẹ̀ tó fi sí ẹnìyàn lọ́rùn tó kó di pé ẹnìyàn wọn padà sí kí lóun wọn padà pa. bó wàá ní mọ́rí àmọ́ jáde láyé tọ́rọ̀ gẹ́gẹ́ la fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n padà gbé ẹ̀ńsá lọ sókè tán ẹ̀rí mọ́rí àmọ́ ti tún lòdì ìyẹn ni pé ọmọ bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ ó sì ṣe kí ni o ó tún mọ̀ parí rẹ̀ ó lo odidi ọdún márùn sí káńtẹ̀ lágbègbè ìsàlẹ̀ sọ láti ọ̀sán láti fi kúdì sí ọ ó sì wà lókè ọmọ náà wà ní àkídà wa mùsùlùmí ibi nàbí náà yà yín sá àlejò sọ láti ọ̀sán láti ó sì wà lókè ọlọ́run gbé lọ sókè ni èyí ìkù ọlọ́run bá gbé lọ sókè ni yóò sì padà kótó di káyé yọ padà lókè ni kótó di pé yọ ọ̀sán ẹnì kan wọn tẹ́rí tẹ́rí láyé ìsàlẹ̀ sọ́látọ̀ sẹ́lá yóò padà sáyé ayé ọ̀tẹ̀. ẹ̀hẹ̀ torí bẹ́ẹ̀ ẹ̀mí ṣe ròyìnrò yí àbẹ́ máa sàárín ẹ̀yìn ẹ̀ nípa rẹ̀ ọdẹ sì máa wá tọ́ bá sì wà lóṣù sọ́lá ti sọ ọ́sẹ̀ rẹ̀ tí ó sì kù sí níjà gbẹ́bí ọlọ́run bá mú gbà yìí. yóò máa jẹ́ hakaman adilan ajé aláṣẹ afàṣẹ wà ní. tó fi pé inú iṣẹ́ tí ó ti dáhùn sọ̀tẹ́ láńsọ òun náà ní wípé tọ́ọ̀ bá ti gbà fàbáyì ó fi kú sí ìbàjẹ́ ni ẹgbẹ́ islam ní ẹ̀fà nílò òun islam yọ pa ni yọ pẹ̀lẹ́ dẹ̀ òkè fáwọn sọ̀sọ́lá jẹ́ oyé wa yìí pé àsọmọ lẹ́yìn òun gẹ̀ lọ́ba jẹ́ tọ́ba padà sí nínú àwọn àtìbá ọ̀rọ̀ sóòlù ni kò ní ìjà nẹ́bì mọ́ ìjà nẹ́bì rẹ̀ ti parí fáwọn sọ̀sọ́lá ti jẹ́ oyé wa a sì lákèédà nígbàgbọ́ ń pa ẹ̀ ìpín nígbà tá nẹ́bì ti dé yẹn kò tún sá nẹ́bì mi lẹ́yìn rẹ̀ mọ́ ọlọ́wọ́ bá sùhánà náà tún sọ ẹ̀rọ pé yẹn yàtọ̀ sí قالوا لي وكان محمد على أحد من رجالكم ولكن رسول الله وخاتم نبيه محمد يسير عبيني كانوا يوم سبوتي سي الله ومدى قارع مع النبي الله tàbá wà lágbẹ́bí yìí sábọ̀ tí yóò jáde bí kò ní jáde rí adájọ́ ni afàfẹ́ wa ni kódà àwọn mùsùlùmí ó tún ní ìmọ̀ ọ̀rùn báyìí ọ̀gẹ́ ìlànà ìmọ̀ ọ̀rùn báyìí òun yóò tún ṣáájú kírun nàbí láàrin ìsàlẹ̀ ìsọ̀lá tó ṣẹlẹ̀ á tó sẹ́yìn ẹ̀kẹ́rùn inú sẹ́yìn ó ṣe ẹgbẹ́ islam ẹni tí ọba ti ṣe láì apá rẹ̀

wọ́n ní ọjọ́ orí rẹ̀ ń jẹ́ fifty years kò lọ́jọ́ orí rẹ̀ wọ́n láwọn kẹ́kẹ́ sọ wípé sàárè rẹ̀ wà ní Damascus Syria kọ́yẹ̀ tó ní Syria nínú àwọn ilẹ̀ tí àwọn ọ̀tẹ́sì tó tí wọ́n tó tájẹ́tì ní àdìkòtà tó wà nínú ẹ̀mí ẹ̀rẹ́ wa. ẹ wá ní àwọn yìí wọ́n jẹ́ ni àmúyẹ nínú gbogbo àwọn ọ̀bẹ̀rẹ̀ tí ń bẹ láyé. àkọ́kọ́ àmúyẹ tó jẹ́ sí ẹ̀rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sàlàyé yẹn fún wa ọlọ́run ní mọ̀lmọ́síhù ibn Maryam illa rasulun qad khalat min qablihi rusul wa ummuhu siddiqa ìtẹ́ni àmúyẹ rẹ̀ nìyẹn. kí mọ̀síhù ọmọ Maryam kọjá nǹkan kan lè dúdẹ lọ fọ́túrò nìyẹn lọ́dọ̀ àwọn oníbàlágà òjíṣẹ́ ní ìṣe kọ́ọ̀dì kọ́ọ̀dà ti mi nǹkan ọ̀bìnrin mi ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ ló ti ṣáájú ẹ̀ wà ó mú ọ̀rọ̀ sẹ́kì ká. Ìyá ẹ̀tẹ̀tẹ̀ rí o, olódodo ti máa ń gba òdodo rí. Ọmọ ẹ̀ méjì wà, ọdẹ gbà. Ó sì nígbà kan títí àti ọ̀rọ̀ àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣèdè kan. Ẹ má jágbà ló pé nínú àwọn ipò tó ga lọ́wà. Ẹ̀rọ ẹ̀kọ́ wa lóde náà wà tá a máa ń ṣe àwẹ̀ ara àwẹ̀ lẹ́ẹ̀kẹ́ lójúmọ́ nínú sọ́tún fàtíhà. Èjì nínú sọ̀rọ̀ ọ̀sán lọ́sọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀sán lẹ́dínà ní àmì tí ọlọ́run fún mú wa ní fún wa ní ìdó tuntun lójú ọ̀nà tó tó dédé ojú ọ̀nà àwọn ṣọ̀rọ̀ọ̀sán lè ní ìlànà àwọn tí àárẹ̀ yìí ojú ọ̀nà àwọn tó ṣe dára fún nínú àwọn ohun mi lẹ́nu ẹ̀bí sí iná nínú àwọn ànẹ́bí ọlọ́run ní kò kéne wọ́n ti pè é àtìpò kejì ní mọ́rí àwọn wa àwọn olódodo tó ti kú máa máa pa òdodo wọ́n ṣùhàdá ipò kẹta nìyẹn àwọn ẹni ìjẹ́rìí pé wọ́n tẹ̀ lórí pé àṣìṣe wọ́n sọ á lè bí àtàwọn ẹni rẹ̀ wọ́n há sùn náà wọlé ìkàwọ̀ fi ẹ̀kọ́ àwọn yẹn tẹ́ ni wọ́n dá ẹlẹ́ni lé yẹn máa ń bá rẹ̀. tó nípa bẹ́ẹ̀ ipò tó ga kejì yẹn òun ni mọ́lẹ́ àmú wa wọ́n ti tẹ̀wá ní wọ́n ti wá jẹ́ yẹn ó tún yẹ̀ fáwọn àwọn tó ń pẹ̀lú àwọn ọlọ́mọ lẹ́yìn Jésù tó ń parọ́ káàmẹ́ yá kúlá ni sọ̀ àmọ́ ìsáàdìyà rẹ̀ wọ́n máa ń jẹun انظر كيف نبين لهم الآيات ثم انظر أجل الحكومة wọ́n dẹ̀ wò bóòlá dé ń sàlàyé àyà fáwọn èèyàn kò ní yé kí ló ń tó ń yípo tó òdodo jọ́ni òdodo tó nípa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ mọ́ríàm ṣe rí nìyẹn nínú ẹ̀sà tí ń bẹ fún mọ́ríàm òun ni pé káàdẹ̀ sí mílẹ̀ kan rẹ̀ lẹ́yìn ah, kan náà wọ́n mọ́ríàm nìyẹn inú àdáwò tí tó máa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn atágbé kọ àfáàrù ní máa ń fẹ̀fẹ̀ àdéhùn ẹgbẹ́sìn lójú ní máa ń fẹ̀fẹ̀ wọ́n ti jẹ́ sùkúù yẹn wọ́n ti di ọmọ ẹ wá pé á sì sájẹ yẹn á sì palapala pẹ̀lú ọmọ rẹ̀ tí kọ́ ọ̀yọ́ ń bàjẹ́ tí wọ́n máa ròyìn ẹ̀fẹ́ owó tọ́wọ́ ẹ̀ sí ọlọ́run dákùnjẹ́ káwọn ọmọ owó wúlò tí wọ́n yẹjú o bí wọ́n jí àmúyẹ ọmọ gbogbo ikọ̀ tó da tó da táwọn fún wọ̀nyí ọlọ́run dákùnjẹ́ àwọn ọ̀sọ̀ wa ti ẹgbẹ́ wọn ni bàbá afẹ́wọ́ ní lọ ìwé àbá lè máa fi bẹ́ẹ̀ ni àlọ́dọ̀ kọ gbogbo àwọn ọmọ ẹ̀dùn bí ọlọ́run dáhùn sí sùúrù ọlọ́run ni wọ́n mọ ìyàwó náà mú yẹ ni ìbúlẹ̀ tẹ̀lé ìmọ̀ràn mọ́lẹ́ àwọn ọmọ ìmọ̀ràn àlẹ́bí amsọ̀lẹ̀ márùjà àmúyẹ ọ̀ṣọ́ abẹ́ rẹ̀ kì í sọ̀dọ̀ kan nínú àdéhùn tó wà láyé ń sin nìyẹn ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ ọkọ̀ òkú kọ́ńbọ̀ nìyẹn ti wá ọ̀tọ̀ ti sápọ̀ sí ilé kẹ́lí máa ń sọmọ́ fi àwọn kó sórí. Olówó ẹlẹ́dà rẹ̀ jẹ́rọ ọlọ́run ó ti gbà á gbọ́ ọ̀ká rẹ̀ lúrẹ̀ kọ́. Ó ti wà nínú àwọn ẹgbẹ́ tẹ̀lé tọ́lọ̀. Àmúyẹ kejì ni wọ́n. Inú àmúyẹ, òun tó lọ́rọ̀ tá nẹ́bi sọ́mọ lọ́ àlùsálá tó sọ nípa Mọ́ríàm. Ẹ̀rí ẹgbà wa ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ afá ọ̀túnlẹ̀ ìgbà ó ń sọ wípé àwọn ẹni mẹ́rin kan bẹ̀ ó ti pé ẹni àwọn ni wọ́n àmì yẹn ni wọ́n ìmọ̀ yẹn ni wọ́n àwọn èèyàn pàtàkì ni wọ́n obìnrin wá làwọn ẹni darí yìí o obìnrin ni wọ́n o bí wọ́n di àwọn sàhábà fi wa rasuluhu àìlá ọlọ́wọ́ àdúgbò sẹ́ rẹ̀ wọn yọrọ náà wọ́n á ní àbùtọ́lù àwọn tó lọ́lá jù lọ àwọn obìnrin tó wà ní tẹ́lẹ̀ àkọ́kọ́ ni wọn kọ̀ sí ìgbà ní ìtòkò wà yìí ọjọ́ lọ́rùn tẹ̀lé àjà ìyàwó ìṣẹ̀lẹ̀ náà tó lọ lọ́rùn àwọn lọ́lọ́lá jù lọ àwọn obìnrin tó wà ní tẹ́lẹ̀ ẹnì kejì òun lẹ́nu Fàtímà bíntù Muhammadu sallallahu alaihi wa sallam ìmọ̀ kọ́ wà ní ọ̀rọ̀ sálùsọ̀ sálùsọ̀ sí ilé ọ̀sọ̀ kan sí sí ọ̀sùn ọ̀sọ̀ kan sí sí ọ̀sùn ó tún kún fún kẹwàá rẹ̀ fún kan ọwọ́ ajá wípé àtìrí ní ṣe tọ́lá àtìrí ni àtìrí bẹ́ẹ̀ náà sí o yàtọ̀ sí oògùn káwọn pé àwọn ọ̀fẹ́ wọn fẹ́ wọn bá tẹ̀lé mbẹ oògùn làwọn ń sọ yẹn ìtẹ́ ṣùgbọ́n àtìrí bí pé ọfẹ́ fẹ́yàwó ní ìjọ wa ń sọ fẹ́lẹ̀ ẹ̀ká tó ti ṣe máa wọ̀ ìwọ̀n láìpẹ́ àtìrí ni ọ̀yẹ́ fọ́n sáré lọ sí bóòdù nígbà tí nǹkan ẹ̀yẹ ò ìtò nínú àtìrí ni ẹ̀ àyíkò lọ̀rọ̀ ti máa rí ìwé ẹ̀sìn fẹ́ rí má di òrò lórí rẹ̀ tó kó lọ̀rọ̀ ti máa rí tí mo bá kú tán àti rí mi èèyàn gbọ́dọ̀ jó bòdì. lọ́wọ́ yẹn kí àárẹ̀ nínú àwọn àṣírí mi ọwọ́ ajá tó ń gbà dé láti sọ́lá ń padà kú tán ní àfihàn tó sọ̀rọ̀ yẹn fún àríṣà lọ́jọ́ ọlọ́run tàlàyà nínú àwọn obìnrin tí wọ́n lọ́lá jù nínú àwọn obìnrin àlùjẹ́nà onímọ̀ríà bí sọ ìmúra rẹ̀ nínú àwọn obìnrin tó jù nínú àwọn obìnrin àlùjẹ́nà onímọ̀ríà tọ́jú ìmúrasù fìràhùn bí tùrù gàáyé nínú àwọn obìnrin tó lọ́lá sí mi yẹn. àbí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala lọ́rí àwọn tí wà yìí náà ọlọ́kọ̀ bá ní ṣe ní ọmọ àmúyẹ ọmọ alápọ̀lẹ́ yóò ṣe ẹlẹ́sìn tí ó sì jọmọ dáadáa bí àti bàbá rẹ̀ tí ó jọmọ tó yẹ pé bá fi fún lẹ́kọ̀tọ́ ta òun òtún sọ wá láwọn ikọ̀ alápọ̀lẹ́ ìkọ̀tọ́ rẹ̀ wà. níparí mo kí àwọn àrẹ́bí ìlú àti tó wà ní kalẹ̀

so àbí ọlọ́run ọba ọlọ́run má jẹ́ wà padà sí wọn ọlọ́kọ́ bá lè ṣe àlejò dáadáa fún yín gbogbo àwọn tí a tún bá wa lé kalẹ̀ àwọn ṣèkọ̀ wa tí wọ́n jẹ́ bàbá àgbà lérí báyìí ṣèkà tọ́lí ìfẹ́ ọ̀dùnmọ́n adéwálé akíbàbá ọlọ́run má jẹ́ wà padà sí wọn ọlọ́kọ́ bá lè ṣe àlejò dáadáa yín nínú àwọn tí wọ́n tún bá wa ń kalẹ̀ àwọn àwọn ẹ̀fà wa kalẹ̀ gbogbo yín pátálà kí àti gbogbo àwọn èèyàn pàtàkì ká tún bá wa fi tàbí bá ọ̀rọ̀ gbogbo apátálà kí lápapọ̀ ìgbé السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله الحمد لله